والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته بدل أسامك ليس شكرا الله أيها الإسلام kò sẹ́ni gbẹ́bẹ̀ nítorí pé òun kan lè sùn lọ́dọ̀ ọlọ́run àdúgbò ọ̀tẹ́lẹ̀ ẹ̀yìn àti ìyá àwọn ọlọ́run ìgbà àti pípa pàápàá ohunkóhun ní ìkẹyìn bá gbé pàdé ọlọ́run lọ́dọ̀ ọ̀tẹ́lẹ̀ ọ̀tẹ́yà tẹ́lẹ̀ tẹ̀sí Islam ni olùwà ti fi ń gbé láti ayé ní fún ọ̀rọ̀ ìgbà lọ́dọ̀ rẹ̀ kò wá ní jẹ́ pípọ̀ gbà lọ́dọ̀ rẹ̀ lásán tẹ́tù máa tẹ̀ nínú àti sòfò islam nìkan ọlẹ́sẹ̀ ọ̀sẹ̀ nìkan lẹ́sẹ̀ tó lọ́wọ́ olùwàmí àlùyọ́mọ àmọ́lùkù láti dé ẹ̀kọ́ wà á tún mọ́tò àríkùn náà àti wàrà òbí ìlọ́kùn islam àti ìlà olùwàmí mo ti fi ẹ̀sìn nìkan yẹn bẹ́ẹ̀ ni mo kó ìgbéra mi lẹ́yìn lórí mo sì yọ́nú sí islam kó máa adúgbò fún ọlọ́ ìsìláàmù yìí ó lè gba àwọn àtàkà ó lè gba káyọ ilé kọ́ káyọ oko ẹni tí ò gbọ́ nípa rẹ̀ ó lè gba àtọ́ nípa rẹ̀ èlìkẹ́ni tó lu akádàrà pé ó ṣe ó lè gba àṣẹ nírọ́ agbọ́dọ̀ láwọn ẹni tó mọ̀ lọ sí ìdí rẹ̀ pẹ̀lúkọ́kùn mẹ́kàn ọmọkàn yẹ̀dẹ̀rún ọ̀nà ìlànà ọ̀kọ́ yìí wọ́n yẹ kúrò ọ̀nà ìlànà àrùn pé. وينهون عن المنكر وأولئك هم المفلحون الوان إيطان قام بأنه يوم تسيكي وما تكيلو تكي دادا وما قولوا أن لا تكي دادا وسمع قوي بديتوا àwọn yẹn làwọn olórí yẹn àbí àwọn àkókò wa lọ́kàn nínú wa ìgbà lẹ́gbàá wa sọ àgbéga ńlá ṣé ń bẹ táwọn tó bá pèsè lọ sí ìdí ẹ̀ṣẹ̀lẹ̀ tí wọ́n sì jẹ́ ẹni tó ṣe pé wọ́n ṣe ń torí ṣe ọ̀wá àkólé káwọn onáìkẹ́sìn ọ̀wá ọ̀kọ́ sàkà tí gbogbo èèyàn tí wọ́n máa ṣe ọ̀hún ti wáyé ayé ọ̀hún ti wá àtúntà àwọn náà wá gbàgbé ara àwọn náà ń ṣe dáadáa àyè ńlá láyé ọlọ́dọ̀ ọ̀wá olùwàlúwọ̀n àti sẹ́nu ọ̀wúlẹ̀. من من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين هو تواصل مع الكل أما صار نكاح الإسلام لن تنفك إلى كثيرة يوجد تكتب ونفعل هذا وتجد ثم نفعل هذا nítorí pé téèyàn bá mọ̀ nípa rẹ̀ ó lè jẹ́ ntí kì í sara rẹ̀ lèyàn mọ̀ tó lára rẹ̀ èyàn mọ̀ sí àwọn èèyàn lọ́nà ní tó kọ pé ń pa àwọn èèyàn mọ̀nà ìdí nì tó ti jẹ́ pé ó pò nǹkan kọ́kọ́kọ́ tó ọ̀ràn yẹn lórí gbogbo ẹni tó bá fẹ́ pèpè lọ sí ẹ̀sìn Islam yìí ẹni kọ́ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kò tó ń pé mo jẹ́ ẹni tí kíkà máa wù pé kí Islam ọ̀ kàkà kíkà máa wù mí kí gbogbo èèyàn gba Islam kí wọ́n máa fi wíwù tó ń wù mí yẹn kí n ti máa fi ọ̀pá kú tẹ̀lẹ̀ kí n ti máa pèsè lọ sí ilẹ̀ Islam láì jẹ́ pé mo ní màmí pa rẹ̀ ìjọdájú ni pé ìsọkúsọ ni màá sọ ìwíkúwí ni màá wí ìyẹ̀fánù ni màá pa àwọn èèyàn lọ sí rẹ̀ tí ń lérò pé mo fi wọn lọ sí ilẹ̀ Islam òtítọ́ fún gbogbo ẹni tó bá pèsè lọ sí ilẹ̀ kọjá aláàbọ̀ ẹ̀kọ́ aláàbọ̀ ọ̀mà nítorí pé tó o bá ti kẹ́kọ̀ọ́ wájú ìyàtọ̀ díẹ̀ ní ọkọ̀ wà láàrin rẹ àtẹni tó o náà pété lọ síbi rẹ tí ọmọ nípa rẹ rárá torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́mọ tó ní kọ́lékọ̀ọ́ di ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́mọ bàjẹ́ lórúkọ pé wà lóde náà láti máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó láwọn sọ nípa Islam nítorí Islam mú wa lẹ́yìn ìgbẹ́ fún nínú ìwé òfin tó lọ́wọ́ sọ̀kalẹ̀ àti sọ́nà tó ti fáwọn ẹni sọ̀rọ̀ bá wà ní ìwà ní ìṣẹ̀lẹ̀ tó máa tẹnu yábalẹ̀ wọ́n ní ètò Islam àtàlágbára ní ìlà ìlọ́wọ́ dígbà tí wọ́n fẹ́ Islam jẹ́ ọkọ̀ ẹ̀kú tegbòtegbò bẹ́ẹ̀ ni sábà tó pe lọ síbẹ̀ sí ọwọ́ ọ̀yẹ̀ ká jẹ́ tó dá sí pé àfojúsùn wa iná ní pé àwa ń ṣe bẹ́ẹ̀ àfẹ́fẹ́ àfẹ́sàtara rẹ̀ rí ọ̀wọ́ ìṣe lọ́yẹ ká ti gbajúmọ̀ ká dẹni sí kí ó jẹ kí ó jẹ ìlú máa ń ká gbogbo èèyàn ọjà ọmọ níbi kíbi láti ra àti lọ wá ẹtí bá ń sọ nǹkan torí eléyìí pẹ̀lú àfojúsùn fún fẹ́ràn ìfẹ́ náà torí ẹ̀ ẹlẹ́dàá jọ dájú pé àwa ní níṣẹ́ méjì ìka máa wá àlébù àti ayẹ àti àtìsé táwọn olùmọ̀ ẹ̀sìn Islam àwa ti gbé sórí ẹ̀rọ ayélujára àwa máa tún wọn tó a máa sọsọ kúsọ a máa wúlò kówè lórúkọ pé táwa náà ṣe à ń tòṣe lọ sí ẹsìn ẹgbẹ́ yín kẹlẹ́ ti wó dáa ẹgbẹ́ yín kẹlẹ́ ti gbàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ kẹ́mí tí wọ́n pè láti ṣe ìmọ̀ rẹ̀ ní òdébẹ̀ nígbà tó ti mà nípa rẹ̀ tó ti tẹ́nu lọ kọ́tẹ́nu dédé síbí kọlọ wá lè fún mà wọ́n wá lè fún mà àti pé ẹ̀sàtẹ̀ kọ́ dáwọn mà à nítorí mọ́ ọ̀rọ̀ ìyá kẹta àwọn èèyàn tó mà kẹta ọmọ tó ní tó wọn jẹ láti ara bẹ́ẹ̀ àwọn náà wá jẹ ọ̀kan nínú àfi ilé ìtàn tó ń gbọ́ ẹ̀mí là gbàdọ̀ láti sọ pé kò sólù màtọ́ lọ́wọ́ òṣìṣẹ́ nìkan tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹwò bẹ́ẹ̀ lè máa sọ ibi ìsọkúsọ nípa ni wọ́n ń fún àwọn ọ̀gá ìsìnkà ẹ̀ ń fún wọn ní nǹkan èlò ẹ̀ wọn ní táwọn máa lò láti wó ìlà òtún àti gbogbo sọkúsọ àwọn onísọkúsọ gbogbo òwúkúwé àwọn oníwúkúwé gbogbo afẹ́sí gbajúmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ń lò lọ́sẹ̀ sọ ìsọkúsọ nípa ẹ̀sìn nítorí ọmọ nípa rẹ̀ ọmọ pẹ̀lú àtẹ́lẹ́ ọmọ pẹ̀lú táwọn olùmọ̀ nípa bá sọ àwọn lẹ́nu yìí. àwọn ń lò ó wá fún gbogbo ẹ̀rọ ayélujára gbogbo sẹ́yìn fún ẹni pé àwọn tẹ́sí Islam ti bẹ̀rẹ̀ sí ní ìlú báyìí gbogbo nǹkan tó bá gbé sókè ní Islam bá wọn àtàlágbá ni ẹ má gba àtàlágbá wa bá wà bẹ́ẹ̀. inú wọn bí ẹ̀yin náà ní ti dá ah, ẹgbẹ́ àwọn mẹ́kọ̀ọ́ tó sọ yìí ah, ah, ara yìí ká tó bá wù ṣẹlẹ̀ yìí náà lẹ kọ́ sí ti Islam gbogbo ní Islam wa tó ti pé ìmọ̀ jẹ òde bẹ̀ tó ń bàjẹ́ nígbà tí wọ́n tún mọ̀ kó o ṣe ìyàwó rẹ̀ o ṣe mọ̀lẹ́bí rẹ̀ o ṣe torí ẹ̀ ẹ̀dá kó bàjẹ́ láti lọ́sàlá wa àwọn náà wá gbalẹ̀ lóyún gbogbo nǹkan pátá tó wà ní ìsìlá wọn là sàlà bá wa. inú wa ń bí yín ọkàn yín wa ń bàjẹ́ ká ló gírí lánàá ilé ìlú gírí lánàá táwọn aláǹgbà táwọn fi wọ́ ọbẹ̀ àwọn máyé àwọn fi wọ́ ọbẹ̀ àwọn lásùn bẹ́rẹ̀ gbogbo wọn wọ́ ọbẹ̀ nígbà tó ti pé èyí gbàgbọ́n lẹ kọ́kọ́ fẹ́ẹ̀ lẹ́gbẹ́ torí ọ̀dọ́ wa ndé yóò bá ti mọ̀ parí kó gbẹ́ni lọ ndé yóò bá yéèyàn kéèyàn béèrè báyìí ẹ má da ọ̀wọ̀ àti yìí àtàkùnrin lórí wàá ti fẹ́ẹ́ islam ẹ má jẹ́ sọ́kọ́ lórí ìdá torí pé kọ́kọ́tà ìlọ ọtún ọ̀tẹ́ islam gbé ìgbà náà ni wọ́n ń pè. ìlú ẹlẹ́dàá kọ́mẹ́ńtò wa ní ìpín èlò islam ọ̀sùn ìbàjẹ́ ìlú akóyò wa ń sábàbí islam ọ̀sùn láti fún ìlọsíwájú lágbọ̀ọ́yé rẹ̀ tó fi sàkáàtì lẹ́nu tó ṣe islam ọ̀sùn ìgbà ìlú ẹlẹ́dàá kọ́mẹ́ńtò wa darí kọ́mẹ́ńtò wa lọ́nà lẹ́yìn ìgbà tó ti ṣe سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب